sọpẹ́ fún ọlọ́wọ́ ọba sùhánà eléyìí tí ó tún fi àánú rẹ̀ tí ó fi dá padà sí jókòó wa ilé mi ẹni tí tí ọjọ́ kọkàndínlógún nineteen nínú oṣù Shawwal oṣù kẹwàá ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànléní ogójì hijra alaykum wa rahmatulahi wa barakatu pẹ̀láàánú ọlọ́run ọba subhanahu wa ta'ala a tún máa tẹ̀síwájú nínú tírà jami'i bayanil ilmi wa fali tírà tí ó kó sínú àlàyé mímọ̀ ẹ̀sìn àtàlọ́tọ̀ wà fún tọ́jẹ́ ti àbí Umar ibn Abdul Barr alayhi ta'ala. ẹnu ọ̀nà àbáwọlé sí àwọlé sílé ní insha Allah tabaraka wa ta'ala òun náà ni ẹnu ọ̀nà ma'rifati usulil ilm wa haqiqati mímọ̀ kí làwọn ìpínlẹ̀ mímọ̀ àti pàápàá mímọ̀ ọmọlẹ́bí yẹ́kọ̀ aléhi ismail fik wàlẹ̀ ilmi mutlaqan àti wọn tí orúkọ àgbọ́yé àti mọ̀ tí máa ń wà lórí ẹ̀ ní pọ́nbélé eléyìí tí a kọ́kọ́ wò àti ẹni hadith da'if ni òun náà ni hadith abdullahi ibn amr ibn al-aas radiyallahu ta'ala anhuma iná dájú òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé al-ilmu thalatha ìmọ̀ mẹ́ta ni wọ́n máa fi wá dhalika fa huwa fadlu òun tó bá yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó délé alákọ̀ọ́kọ́ ayatun muhkamatun aya tó ṣe pé a ti parí gbogbo ìdájọ́ rẹ̀ sínú ẹ̀ bí ẹ ṣe ẹ má ṣe tí ó mú dájọ́ nǹkan wá wọ́n súnná tó ń kọ ìmọ̀ ìkejì ní ìmọ̀ kejì òun náà ni súnná tó dúró déédé ìkẹta òun náà ni ọ̀fàrí ìdọ̀tún àádìlà ogún pínpín èyí tó ṣe pé ó dé ti dọ́gba ti dọ́gba ẹ̀rí kájẹ ní hadith ọ̀dọ̀ yìí ṣùgbọ́n a máa rí pàtàkì ń bẹ fún àwọn mímọ́ mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí a sọ nípa rẹ̀ bákan náà nu àwọn àhàdìsí míì tí a tún wò òun náà ni hadithi Abi Hurairah radiyallahu ta'ala anhu wọn là Nabi sallallahu alaihi wasallam ọwọ́ nu mọ́sálásí ọwọ́ àrí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n sùúrù bẹ́ẹ̀ nìkan ìyẹn ni pé tí wọ́n pọ̀ lórí ẹnìyẹn ẹ̀rí. àtẹ̀mí hadithi eléyìí náà ní ìdíwádìí fífọ̀. àwọn abéèrè pé ta lélẹ́yìí wọ́n ní ni ní òjíṣẹ́ ọlọ́run èèyàn kan ní tó jẹ́ onímọ̀ ẹni àmì ni abéèrè pé ọmọ lè àìláàmà kí ni àmì ti ń bẹ lára rẹ̀ ni Ha náà sí bí ẹni ìlú fi jù nípa àwọn alárúbáwá òun ló sì tún fi ń nímọ̀ jù bí àrọ̀bíyà nípa èdè lárúbáwá wà á ìlẹ̀mú nẹ́ẹ̀sì bíi ṣẹ́ẹ̀ òun lọ́dẹ̀ tún nímọ̀ nípa orin kíkọ orin ewì àti pé á ìlẹ̀mú nẹ́ẹ̀sì òun ló nímọ̀ jù bí mọ̀kítàlàfà fi ìhìlẹ̀ àrọ̀ nípa ohun tí àwọn lárúbáwá máa ń ṣe ìyapa ọ̀kọ́ la rasulillah sallallahu alayhi wa sallam wọn náà jíjẹ ọlọ́wọ́ bá wá sọ jáde pé hada ilmun la yanfa'u wa jahlun la yadur tẹrùmọ̀tẹ́ lẹ́nu yìí nìyí ìmọ̀kan ni tí ò wúlò àìmọ̀kan kẹ́dẹ̀ ni tọ́jú ife la yadur téèyàn bá gan kò lè kó nira báyìí wọ́n léèyàn nímọ̀ nípa ìran lárúbáwá àbómọ́rin àbí wọn táwọn lárúbáwá ń ṣe kíni o tí wọn ń ṣe méjì ń pa rẹ ẹ rí àti ẹni eléyìí mùnà abdulbar rahimahullahu ta'ala wọn làwọn ò tiẹ̀ rí bí àkọọ́lẹ̀ kankan tó sọrú ọ̀rọ̀ yìí wọn fẹ́ẹ́ kó nídìí wòye sí nìyẹn ìmọ̀ náà sì ni mọ́ máa jẹ́ báwọn mi ò bá tiẹ̀ á mú ewo ní dèdè lárúbá tó sọ yìí pé ìmọ̀ tí ò wúlò ìmọ̀ wo ni ò wúlò sí ẹ̀kọ́ lárúbá ìmọ̀ tó wúlò ni torí pé àlùkò àná alákọ̀ọ́lé ńkọ́ ọsàn kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá bákan náà súnà tá a máa fi ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pẹ̀lú èdè lárúbáwá ló fi wáyé bákan náà nínú àwọn àhàdìsí míì tó ti jọ yìí tá a ti mẹ́nubà tá a ní ìdí láti tẹ̀rìpìtì eh, ẹ̀ mọ́ ṣùgbọ́n akẹ́lẹ́ níwa nírẹ̀ ń parẹ̀ gẹ́gẹ́ bá sọ pé hadith yẹn lẹ́ńtò tọ́ òun náà ni hadith pé ìmọ̀ mẹ́ta ni ntọ́ bá yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta fáwọn fọ́ọ̀lù ó délé àáyà ìpa ti parí ìdájọ́ lé lórí àti súnà tó dúró dọ́gba àti ogún tí wọ́n pín déédéé. afáwa àbí Umar rahimahullahu ta'ala wọ́n fẹ́ máa sọ nípa àfitì ọ̀rọ̀ yìí ìfi àwọn ẹni méjì kan bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ohun tí òjò kọ́rọ̀ yìí ó ní gbòǹgbò tí ó fi tilẹ̀ nìyẹn ìgbéláyọ̀ fẹ́ ju ìmọ̀ a lè ṣe kíni o a lè fi wọn sẹrí àyè fọrọ wọn sẹrí òun náà ní kíni o Sulaiman àti Bakiya kájẹ nítumọ̀ hadithi ọlálàáfíà pọ nítorí pé ìmọ̀ kan ni la yanfa'u ma'al jahli bil ayati al muhkama wa sunnati al qa'imah wal faridati al 'adila ìmọ̀ kan ni pé pé tí ẹ bá sá ìmọ̀ nípa rẹ̀. ìmọ̀dé yẹn ní òwú lónìí yẹn ìyẹn nímọ̀ ọmọ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba ìyẹn nímọ̀ ọmọ nípa súnà nẹ́bí wa alihi wa ìyẹn nímọ̀ onímọ̀ nípa bóòlù àti pín ogún nílànà ṣẹ̀ríà ẹ̀rí ìmọ̀dé nìyẹn ní ìmọ̀ sọ nípa bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó ṣe kò lè níbi ìtumọ̀ eléyẹ ẹgbẹ́ ọkọ̀ díẹ̀ ń fa èyí tó lọ wíwẹ̀ tó sọ pé kó lè nìyẹn lára ìgbà hádà ilmu la yanfa'u wa jahilun la yadur ó lè wúlò ó sì lè kó nira báyẹn nínú àwọn ọ̀túnmọ̀ mi nítorí pé lápẹ̀rẹ̀ ní ìdí lárúbáwá àti ó ń sọ̀rọ̀ ilmi al ìrẹ́ méjì ni nínú mọ̀ ẹ̀kọ́ tó nípa bẹ́ẹ̀ ìmọ̀ náà ni òun ni kéèyàn nímọ̀ tó ṣe pé ìmọ̀ tó fìdí múlẹ̀ dáadáa ni ìmọ̀ gidi ni kéèyàn nímọ̀ nípa tírà ọlọ́run ọba subhanahu wa ta'ala àti sunna nabi sallallahu alayhi wa sallam nínú àwọn àṣàrò míì tó wáyé tàbá tẹ̀ ní hadith yẹn ó ní dọ́ọ̀fù nínú wọn lọ wá nù hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhu wọn ni ànímọ̀ ohun mẹ́ta ni kitaabun naatiq tíra ti ń sọ̀rọ̀ òwúlọ̀rọ̀ ọlọ́run ọ̀sùnà tó máa díyà àti lánà èyí tó ṣe wípé ọjọ́ nǹkan tó ṣe pé ń ré kọjá lọ wọ̀lá ẹ̀dìrì ọlọ́run ọ̀tún mọ̀ èyí tó sì kẹta mọ́ ó fi hàn pé ìmọ̀ yìí mọ̀ tó sàǹfààní ni wọn kódà ní àwọn àhàdìsì ní ìtọ́wá káṣí ẹni túmọ̀ ọ̀rọ̀ yẹn lálàáfíà ṣùgbọ́n àwọn àhàdìsì yóò lálàáfíà dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní sẹ́rí àwọn àlámọ̀rí mẹ́ta ni o. amúrun tabayyana laka rushduhu fattabi'hu ọ̀rọ̀ èyí tó já sí pé ìmọ̀lẹ́ rẹ fojú hàn sí ọ yá tẹ̀lé. ọ̀rọ̀ tó bawa wá hàn sí ọ ìpè zayik ya àìdó déédéé ń mbembe ya yà jìnà sí ọ̀rọ̀ yẹn o. ọ̀rọ̀ kẹta nìyẹn tí wọ́n sì yà pẹ̀lú ń dá padà sọ́dọ̀ ẹni mọ̀ ṣùgbọ́n eléyìí. ẹ̀kọ́ bá dojú létí ọjọ́ hadith mọ́tò àgbélẹ̀rọ gbáà ni. kódà àfáwàlẹ̀ ọ̀kẹ́lẹ̀ rahimahullahu ta'ala ó ní kò sí fún hadith yìí ọ̀nà kan tó fi dimúlẹ̀ bí ti wù kọ́ bọ̀. ṣùgbọ́n báwọn eléyìí ọba ti wà lálàáfíà tó ti pé náà ládòó lé lórí tẹlẹmi ọ̀nà ẹ̀bí náà lẹ́ti láwọn àhadìsì yẹn lálàáfíà adẹ̀tí rí tọ́ lálàáfíà tí oyé wa yìí pé ìmọ̀ ni kíra ọlọ́run ọba ìmọ̀ ni kéèyàn mọ̀ nípa sunna nabi sallallahu alayhi wa sallam pàápàá jùlọ hadithi kathir bin abdullahi bin amuri bin awf àti abihi àti jaddihi látọ̀rọ̀ àbá rẹ̀ látọ̀rọ̀ àwọn àbá rẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ báyìí pé. wọ́n sún dẹ́ta nàbí yìí ẹ̀ ni wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi sọ báyìí pé wọ́n máa fi fi àlámọ̀rí méjì lẹ̀ sáàrin yìí sẹ́yìn kí àlámọ̀rí méjèèjì láǹtàbílù má tàmásẹ́tùm bìhìmà ẹ̀ ní sínà tẹ́ ẹ bá ti lè gbá méjèèjì mú dáadáa ṣé ìwọ̀n téèyàn ọgbà àwọn èèyàn ní nímọ̀ nípa rẹ̀ títúmọ̀ rẹ̀ ní pé kéèyàn dí imú kó gbé e lọ́wọ́ là kéèyàn nímọ̀ nípa rẹ̀ ni obìnrin pé tọ́wáyé pé àwọn àhàdíìsì tá a kà tẹ́lẹ̀ yẹn kò lálàáfíà eléyìí ń kọ́ ọ lálàáfíà yẹ èyí tá a dé bẹ́ẹ̀ yẹ kó yé ni wípé àti ìpínlẹ̀ ẹ̀bọ̀ òun ni tẹ́lẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. ànábì sallallahu alaihi wasallam sọ pé mo ti fi àlámọ̀rí méjì mo ti fi ilẹ̀ sáàrin pèpè láǹtọ̀ pé ló ẹ̀ ní sínà máa ń tamassaktum bihima tẹ́ ẹ bá ti gbá méjèèjì mu alákọ̀ọ́kọ́ méjèèjì àti wa alihi wa sallam ẹ dákun ṣé ohun tí èèyàn bá dé mọ̀ ń parẹ̀ lèèyàn gbà mú ló fi yáyé pé ọ̀pọ̀lọpọ̀ gbígbá mú nígbà míì ní máa ń túmọ̀ kéèyàn mú lọ́kùnkúndùn kó sì kọ́mọ̀ nípa rẹ̀ ẹ wo rọrọ Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ fún Yahya ọmọ anabi Ọlọ́run anabi Ọlọ́run ọmọ anabi Ọlọ́run aleyhi masalatu wasalamu ala nabiyina tó ní yá Yahya khudhil kitaba bi quwwa ìrẹ́ Yahya mú tíra náà tagbára tagbára títúmọ̀ rẹ̀ ní pé kó diwọ́ mọ́ kí tíra òfin ya ńlá ìtumọ̀ rẹ̀ ní pé fi lo ìgbìyànjú gbogbo ìgbìyànjú tó o bá ní gbọ́ ọyé ṣiṣẹ́ tọ̀ fi máa ń èèyàn khudhil kitaba bí kò wà. sọ ajá sí pé dáná sọ̀tọ́ láwí ń bí báyìí nìyẹn kò túbọ̀ yí pé ní ẹ bá ní tíra hadith kí ẹ wá di ìwọ báyìí àbí ẹ ní ẹ ẹ alukọ̀rán oníbẹ̀rù síbi kan gbá mú báyìí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tí ń sọ náà ní pé kéèyàn lọ kọ́ kó sì gbàgbọ́ yẹ kó sì lò kó a máa fi mọ àwọn èèyàn òun lọ̀rọ̀ táwọn sọ̀sọ́ la ń sọ bí báyìí pé mo ti fi ohun méjì sáà alámọ̀rin méjì sáàrin ẹ̀ ní sínà bá ti gbá méjèèjì àkọ́kọ́ nu méjèèjì òun náà ní kitaballahi kíra ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ni wọ́n sunnata nabiyihi sallallahu alayhi wa alihi wa sallam ìtumọ̀ rẹ̀ ní pé ká lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ wọ́n fi hàn pé ìpìlẹ̀ ẹ̀mọ́ nìyẹn mo dáa sí ìwò mọ́ yẹn la dáa fi sọ pé yẹn lágbọ̀ yé nìyẹn kéèyàn mú al-Qur'an tó sì mọ̀ súnà Nabi sallallahu alaihi táwọn pé kéèyàn mú al-Qur'an ìtumọ̀ rẹ̀ gbogbo gbọ́ àwọn ìmọ̀ tó so mọ́ al-Qur'an bí usulu tafsir àwọn ìpìlẹ̀ bóòlù àti túmọ̀ al-Qur'an kéèyàn mọ̀ kéèyàn mọ̀ ulumul Qur'an kéèyàn mọ̀ tajwid kéèyàn tún mọ̀ àwọn tàfàsírì lóríṣiríṣi ìtumọ̀ rẹ̀ nìyẹn pé èèyàn kọ́ nípa alukur'an bẹ́ẹ̀ náà níta bá ń sọ̀rọ̀ nípa pé kọ́ gbá súnà mú òun ni pé kéèyàn mọ hadith ní mutuun èèyàn mọ sharhu rẹ̀ kí ni àkọwálù ulama lórí ẹ̀ kí ni àwọn sálàfù sọ kí ni àgbọ́yé wọn lórí hadith yẹn ìtumọ̀ rẹ̀ pé yẹn gbá súnà mú nìyẹn kéèyàn máa wá lò tó ìhun téèyàn bá sì mọ̀ náà lèyìn ó lò tó nínú àwọn hadith mi kátẹ́lélẹ́yìn náà lẹ nítorí pé wọ́n lọ́kùnrin kan wà láàrin hadith nínú àwọn tó gbà wá rọ́jòló lámìsẹ́mù wọn dá akọ rẹ̀ síbẹ̀ pàápàá jùlọ tá a bá lọ wo ìbẹ̀rẹ̀ hadith yẹn nígbà tó ní àní abi hani alkhawlani ọwọ́ àni à ń rọ́jòlè ta ni rọ́jòlè zaalika rọ́jòlè lẹ́yìn sábẹ́ sọ̀hábà rọ́jòlù yẹn gẹ̀dẹ̀rẹ́ kò sínú àwọn sọ̀hábà tó bá yá pé à ń rọ́jòlè kò nídìí ká tú wò nítorí pé àsọ̀hábà tó kó lóhùn mọ̀ọ́dún torí gbogbo àwọn sàbẹ̀ oúnjẹ ọlọ́run yẹ́yẹ́ ní dọ́gba ni wọ́n a nídìí láti máa yẹ̀ o gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ nípa àwọn rìjálù hadith àbáwọn tó gba hadith wa wọ́n fẹ́ máa sọ̀rọ̀ nípa wọn ọ gbọ́dọ̀ máa sọ pé wàá sọ̀rọ̀ nípa àwọn sàhábà kí ló fẹ́ sọ nípa wọn tó agbèkan ló sábẹ́ lọ́pàrọ̀ ni kò sí nǹkan kan tó fẹ́ túyẹ̀wò nípa ọ̀rọ̀ sàhábà ṣùgbọ́n ẹlòmíì tó bá yọ̀ sí sàhábà a lè túyẹ̀wò pé sẹ́ni ẹsẹ́ ni dọ́gba ni pé kì ṣe kòkì tó lódodo ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn yẹn lè tú wò sẹ́wà ni wọ́n ní abi hani alkhawlani wọ́n wá látọ̀dọ̀ abi hani baba hani alkhawlani anrọ̀jòlé látọ̀dọ̀ arákùnrin kan arákùnrin yẹn lábì òsàmọ̀ wọn ọ̀dà akọ rẹ̀ ń dọ́bọ̀rọ̀ jẹ́ nìyí látọ̀dọ̀ abi basra alghifari látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n tó jíjẹ́ ọlọ́wọ́ bá sọ báyìí pé. sa'adtu rabbi ana tajtami ummati ala dalalati ẹ ò tí ì bá ṣe tọkùnrin yẹn ni bàbá lálàáfíà ni ó ní mo bi àṣẹdá mi léèrè pé ọlọ́run bẹ lẹ́dàá mi o mo bi léèrè pé ọlọ́run kíjọ mi má kójọ lórí ìsìnà àìsàn ní ọlọ́run bẹ̀ fún mi àwọn ọjọ́ rẹ ò ní kójọ lórí ìsìnà ṣùgbọ́n ká má gbàgbé gbogbo ìgbà tá a bá ti ń sọ nípa àwọn nírú asaru yìí tọ́lárí asaru mi ìtọ́lá láàfin àpélá àtàjà tẹ́mi ọ̀hún ummati ala dalala ìjọ mi ò ní kójọ sórí ìsìlẹ̀ tàbá ń dákọ̀ ummati nígbà ni tẹ̀wọ̀n pa àwọn òsì dè àwọn òsì dè àwọn sọ̀hábà ni o. ìlú àwọn táwa wà ní ìsìn ọkọ̀ bíbí kánìjọ ni wákàtí máa ṣe di àwọn islam a lè ní gbogbo apáta náà ní afẹ́sí mòlídìí báyìí kọ́lẹ̀ ọ̀pọ̀ síbò káwọn òdìdí ìlú kan máa fa ọkọ̀ sí mòlídìí ọjọ́ bí ànẹ́bí tàbá bá wọn ìjà kí ni wọ́n tẹ́ ìwé rẹ́dẹ̀rẹ́dẹ̀ yọ ni à ànẹ́bí sọ́lọ́ àṣàlàǹsọ̀ yìí pé látẹ̀jì tẹ́mi ò ń mọ̀ sí aládọ́lá àlà ṣé kì í wá sí ìsìnà ní ká máa Nabi fún ànábì kálá ń kó jáde ìṣẹ̀lẹ̀ gbáà irú láti tẹ́mi ọmọ tì bẹ́ẹ̀ táwọn sùn sálá ń sọ àmọ́ ọmọ táwọn sùn sálá ń sọ bẹ́ẹ̀ òun náà ní sálàfù hádìí ọmọ òun làwọn sọ̀hábà láti sálá ń nípa wọn sọ̀rọ̀ àwọn ènìyàn wọ́n ṣe mistéèkì tọ́ bá sì ṣe mistéèkì ọlọ́run àtúnwọ́n ṣe ọlọ́run ìyẹn kọ̀ọ̀kan lè dá sàṣìṣe ní àwọn sọ̀hábà lọ́wọ́ lè papọ̀ lórí abú lórí àṣìṣe. ni wọ́n fi sọ yí pé ìtàlẹ́ lánàá àwọn ẹni ìṣáájú eré isman minal khata lápapọ̀ wọn tí ì bá ti ṣe èèyàn kan èèyàn kan fún bí wọ́n wọ́n lè ṣàṣìṣe. ṣùgbọ́n kò sẹ́nìkan tó ṣe kẹ̀bí ọ̀rọ̀ bí irú èyí tí àfa àgbègbè wí lẹ́nu jẹ́ yìí ti ń pa àwọn sábẹ́ pé ìrẹ́ làwọn sábẹ́ àwọn tí wọ́n tẹ̀lé tàlẹ́bì ẹ̀yẹ bẹ àwọn mùnẹ́fì kìkìkì kò sí mùnẹ́fì kì náà sàhábà ṣùgbọ́n wọn lọ yàrá ìlú ìjẹ̀lẹ̀ yà àwọn mùnẹ́fì kì ọlọ́run ayọ̀ mi lẹ́yìn ìgbà tọ́lọ́run ti bínú sí mùnẹ́fì kì kò lè yọ́nú sí wọn mọ́ láéláé lẹ́yìn ìgbà tó ọlọ́run bá ti gbénú sáwọn ọ̀sẹ̀ bá ti káfí ọlọ́run ò sì lè yọ ní sọmọ láéláé ọ̀sán àyàfẹ́ kò sí hadithi kan ọlọ́run sọ pé ó máa yọ ní sí mùnẹ́fì kò sí. gbogbo àwọn tó ọlọ́run bá fi yọ ní sí báyìí kò lẹ́nu pé wọ́n wọ ẹrú ẹ̀ báyìí kò sí kó fòrò mẹ́ àdìgbàgbọ́ sí mẹ́ wọ́n wọ ẹrú ẹ̀ báyìí kò sí ṣíríkù mẹ́ ẹ̀bọ̀ sí mẹ́ wọ́n wọ ẹrú ẹ̀ báyìí kò sí nífà kù mẹ́ kò síbi kankan táwọn sọ̀tọ́lá ń dúró ya wọn sọ hábà rẹ̀ pé mùnáfíkì ni wọn. torí bẹ́ẹ̀ sọ kí sọ òun ni arákùnrin mọ́kàsì yẹn sọ láti máa fi àwọn sọ̀hábà ní mùnáfíkì ó jù lẹ́nu lọ ìwíkúwì gbáà ni. kódà inú ń bí ọlọ́run sísọkúsọ tí ń sọ. torí ẹni yóò tó bá fẹ́ sọ̀hábà onítọ̀hún ó ti ń tà Nábì sallallahu alaihi ẹni ọba sì sàbùkù ànábì sallallahu alaihi wasallam ń tọ̀ wọ́n yẹ ẹ̀yọ́ yẹpẹ̀ lọ́dọ̀ Allah ọba dẹ́dà tó nípa bẹ́ẹ̀ àṣàrò wà dáadáa bùnẹ́sì kì í bẹnu wọn bùnẹ́sì sọlá lọ sọ ipe innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira ẹ̀ńtọ́ bá pẹ́ láyé nù ara ọ̀nkẹ́ tí ó yàtọ̀ pípọ̀ ṣùgbọ́n tọrọ bá ti wá rí bẹ́ẹ̀ fa alaykum bi sunnati ìlànà ìbí anábì máa dọwọ́ yóò wa sunnati lil khulafa'ir rashidin àti ìlànà àwọn àrólé tí wọ́n jẹ́ ní ìmọ̀nà ẹ dákò tí mùnẹ́fìkì bá ń bẹ̀rẹ̀ àti wọn ọmọ òbí wọn dájú pé bọ́yá àfọ ọmọ òbí jẹ́ mùnẹ́fìkì yẹ lọ dájú jù torí tó bá mọ òbí jẹ́ mùnẹ́fìkì ni hátà àwa yìí ni ò lè fún ẹni táwọn òfin múlẹ̀ fi kiri àlè fún ẹni ẹni tẹ́sítíà kátó wá sọ pé ànẹ́bí ọlọ́run pé pé ọmọ àsọ pẹ̀lú wáyé a lè fẹ́ nìyẹn mọ́ láyé ẹni táwọn òfin sọ bẹ́ẹ̀ ṣe lúlú sí wa ìyẹn láwọn afọmọ pé ọjà tẹ́ ẹ bá ti rí mi tẹ́ ẹ bá ti rí ó ti da. àbà ẹ̀ṣà ọ̀ṣẹ́là kò a lè wáyé fún ànẹ́bí tó bá wáyé fáwa lọ́ àlùfẹ́lẹ́m kò lè wáyé fún òjíṣẹ́ ọlọ́run ọba. tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa gbogbo nǹkan tí ń bẹ lára níbi ọlọ́run zàkíá rẹ̀ ó zàkíá fòádùn rẹ̀ ọkẹ́ rẹ̀ onímọ̀ kẹ́sàbàlì fòádùn mọ̀ ọ̀rọ̀ à ọkẹ́ ọ̀pàrọ̀ ọ̀hún tó rí ó zàkíá rẹ̀ ọmọ wípé kò sọsọ ọlọ́dún ọmọ ń hawa huwa nínú bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ jáde àwọn bá ní tí wọ́n bá ti lọ sẹ́yìn máa gbọ́ ọ̀wọ́n fà lè ṣe ṣe bẹ́ẹ̀ kò sí kan náà àwọn sàbẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba sọ pé òun ti si sí wọn tó jẹ́ mùnàfíkì mùnàfíkì jẹ́ wá ní kí wàhálà fi má kìlà ànábì sọlá àyọ̀sọ́lá ọláwọn ẹni tó dá kọ wọn bẹ́ẹ̀. ó sì wí fún àfáwà ọ̀rẹ́ yìí àṣùgbọ́pọ̀ àfáwà ọ̀rẹ́ fàákà akẹ̀rí nínú àwọn sọ̀hábà tí wọ́n máa lọ bá ọ̀rẹ́ rọ̀dì aláwọ̀ tí aláàlú pèsè zimbe nípa bí imọ́ ni wọ́n ti lágbára tó. tọ́ba ajá wípé àwọn olùsùsù kẹ lọ́dàrú mọ́ afá àgègè lọ́wọ́ bí irú àwọn náà fakọ̀ hàn lọ́la. ìtumọ̀ rẹ̀ ní mímu náà fi ìmú ẹ̀sìn lọ́kùnkún dùn ló jẹ́ kí afáwa hanzọ́là sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kí kí wọ́n wù àmúnẹ́bì sí. ike a tó ọlọ́run bá bẹ̀rẹ̀ wá àti táwí sallallahu alaihi wasallam. gbogbo ó sórí ó ròyìn àlùjẹ́dẹ̀ báyìí sí ń rí ni ìròyìn náà bí ń rí ni wọ́n bá ti kó bẹ́ẹ̀ tán áfásínẹ́lì àzùwájà wálé awúláàdà wọ́n tọ́ ìhà kálukọ́ máa fara ro yóò fara gbogbo àwọn ewúrẹ́ wa á máa wọ àwọn àgbo wa á máa wọ àwọn adìẹ wa ń tí lọ́wọ́ wà nílé ṣùgbọ́n gba pé ìmọ̀ làwọn ẹni yẹn jílẹ̀ gan wọ́n fẹ́ kó ṣe pé báwọn ṣe ń wà lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run náà làwọn sì máa wà ní gbogbo ìgbésí ayé àwọn ọ̀làrẹ̀ ọ̀sọ́lá ló fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kò túmọ̀ wípé àwọn ẹni yẹn lọ ṣe sọ̀bẹ́ ṣèlú bí kò ṣe wá sórí àwọn olùsùsù tó ṣe wá lórí kòkòrò pé ká fara rò ìyàwó ká fara rọmọ tá a bá ní dábàá ká tọ́jú àwọn olùsùsù ó tún sọ ni àyẹ̀dẹ̀ àhàṣà ọ̀kàlà kò tẹ̀ ṣe é ṣe kí àfa gègé ó tiẹ̀ lè múru lẹ́sùn yẹn wá gan kọ́sọ́ pé bẹ́ẹ̀ lòun rí tó òfin sọ bẹ́ẹ̀. so nípa bẹ́ẹ̀ ẹni nígbà tọrọ yẹn padà dọ́dọ̀ jíjẹ́ ọlọ́run sọlá ìṣọlá ìjọ àkọ́rọ̀ àfa àwọn àyẹn sí orí wípé wùdẹ́ bìbì sọ àkọ́rọ̀ rẹ̀. láwọn tẹ̀jú mún tẹ́bí ilé gbére lórí ihun tẹ́ gbé kò lọ́dọ̀ mi yẹn làṣọ́ fàhásìkúmọ̀lì àwọn mọ̀lẹ́kà ọdẹ máa pọ̀ yín lọ́wọ́ báyìí lórí ibùsùn yín kí ni wọn lè ṣe Ọlọ́run padà sọ ni wọn láàkì ya hanzọlà ó ti fẹ́ mú kínní yẹn le jù rẹ hanzọlà sáà sáà àsìkò dásìkò ni o gbàtẹ́ ń bẹ tó ṣe pé ta bá ti wá àtìmọ́lẹ̀ kálukú ó sórí kọ ni gbàtẹ́ ń bẹ dákun lọ rẹ ní sáwọn ará nílé sáà sáà ẹ dákun sí òjíṣẹ́ Ọlọ́run ó wà kọ́rọ̀ àfáwà hanzala tí mùnẹ́fìkì ni abadan ọ̀pọ̀ àfáwà ní mùnẹ́fìkì mo tó fẹ́ sọ ní pé ah ti fẹ́ mú kíní yẹn kẹ́kẹ́ ju àkọlẹ́yẹ gbogbo gbà náà lèyàn máa ṣe kákó wá sí i àsìkò dásìkò sọ nípa bẹ́ẹ̀ tá a bá ń dákọ ọmọdé ọmọdé nù sùsù láwọn èyí tọ́lá láfẹ́ àtọ̀ sílẹ̀ à ń sọ nípa àwọn sọ̀hábà pàpàjọ lèyí tó bá ti mú tẹ́sí àdáni yàtọ̀ sí ọ̀sàtẹ̀ fẹ́ríkù hádì ọ̀mà gẹ́gẹ́ bá a ti mọ̀ yí pé ọmọ ìsìjáàbà mẹ́ ọmọ dáwà mẹ́ ọmọ dáwà òun ni ọmọ gbogbo àwọn ẹni tí mẹ́ra yé lórí kiri yóò jẹ́ ọ̀gbà nínú ìjọ anẹ́bì ní ìsìn ọ̀lá àrẹ ọ̀sọ̀lá àwọn tó jẹ́ pé òun làwọn mùsùlùmí gbogbo èyí tí bá ti mú tẹ́síkì àti mú ẹ̀yìn dání táwọn sọ̀hábà ní jẹun kì í ṣe tàwọn àtọ́láwò èdè gbà tí nǹkan ẹ̀ bá pín sára wa náà ló tó di báwa ní ọlọ́ọ̀jọ́ wọ́. gẹ́gẹ́ bá a ti máa ń sọ fún wa. ìgbé ogun nẹ́sùn yòówù tó bá tún mú yìí dání tá a bá ṣe báwọn sọ̀hábà náà ṣe ṣe ajáde pé ìyá ni tẹ̀sán kò àlè náà wọ́n máa bọ́ sórí tiwa náà nìyẹn tọ́ àìpé ohun tí wọ́n ṣe yẹn náà ń bẹ lára wa ajáde kò lè jẹ́ tiwa náà látàjà tẹ́ni ọmọ tí aládọ́láàlà ìjọ mi ò ní péjọ lórí ìsìnà táàdé bá ti báwọn sọ̀hábà sì ti insha Allah àlè péjọ lórí ìsìnà. ṣùgbọ́n ní sábà ní mùsùlùmí ni wá gbogbo odidi ìlú ó pọ́ sí ibùdára kọ́ńdẹ̀sì panu pọ̀ fáwọn ọmọ àsìkò ànẹ́bí. sọlá àlẹ́sọlá wọ́n dẹ̀ sì ṣe a sì lè fi ọ̀pọ̀lọpọ̀ yẹn tó ti pé náà láfi jọ́jú pé a láfi jọ́jú pé dáadáa nígbà tẹ́rọ ti pọ̀ ọ̀yìn tó ti àṣàrà mọ́ fi láàbù yóò ti ló ká à ń sẹ̀dí ilé ńlá tọ́ba lọ fẹ́ tẹ̀lé ibi tẹ́rọ pọ̀ sí ẹ wọ́n dẹ̀ sí ọlọ́dẹ fún olójú ọ̀dọ̀ ọlọ́run tó nípa bẹ́ẹ̀ hadithi yìí kájà sọ wípé dọ̀rọ̀ ni nítorí ẹnìkan tí wọ́n dá akọ rẹ̀ ṣùgbọ́n aráwọ̀n bíi tó lè báàkì ẹ̀ fẹ́ sọ àtẹni tó bá gbé ìgbésẹ̀ rẹ̀ lórí ibi táwọn sọ̀hábà gbé ìgbésẹ̀ rẹ̀ lórí ọmọ máa jẹ́ yìí fáwọn náà wọ́n lè ṣiṣẹ́ ọlọ́run ní mo bí àtẹ̀dá mi léèrè pé kíjọ mi má péjọ lórí ìsìnà ó dẹ̀ sì fún mi. àwọn ọjọ́ yẹn à ń sọ pé àwọn sọ̀hábà ni àtẹni tó bá wà lórí ìlànà táwọn sọ̀hábà wà. sọ bákan náà nínú àwọn àṣà rò mi wọ́n lọ́wọ́ nínú ìwé عمر بن عبد العزيز رحمه الله فقاس عروة رحمه الله تعالى كتبت إلي تسألني عن القضاء بين الناس وإن رب القضاء ما في كتاب الله ثم القضاء بسنة رسول الله صلى الله عليه وسلم ثم بحكم أئمة الهدى ثم استشار ذوي العلم والرحمة tọ́ ẹ̀rí àfààyàn ọfẹ́ fìdí lẹ́tà tí aláṣẹ kọ sí wọn ló wà fìdí ẹ̀ múlẹ̀ ó lè rẹ ń ọmọ abdulaziz ọkọ lẹ́tà sí wọn ìwúntọ́ ọkọ bẹ̀ síbi ọlọ́kọ síbi báyìí ó ń bi mí léèrè ánìlì kọ́dọ̀ ìbẹ́ ìlẹ̀ náà nípa bóun là á sì máa láàrin àwọn èèyàn àìlọ́ra sẹ́lkọ́dọ́ ẹ má jẹ́ àgbàgbé ọ̀rọ̀ tá a fi pinlẹ̀ òun náà ni ma'rifatu usulil ilm wa haqiqati bóò láti mọ ìpìlẹ̀ mímọ̀ àti pàápàá rẹ̀ àti pé kí la lè pè ní fake kí ni mọ̀ àwa ń sọ fún àyíkọ́ ohun tí ń jẹ́ fake tí ń jẹ́ ìmọ̀ òun ni ìmímọ̀ nípa tẹ́lá ọlọ́run àti súnà nàbì sallallahu alaihi wasallam òun náà lélẹ́yìn náà wá ń sàlàyé fún wa bí ẹ bá gbọ́ bìtì tọmọgbá tọmọ àwọn ọmọ màásì ọmọ ignomis gbogbo ẹ pátá lọmọ tí ọba mọ tí Ọlọ́run tí ọmọ súnà débi kọ ọmọ tùpẹ ọmọ kẹkẹ rárá ẹẹri afáwa ni wà ìnira àṣẹkọdọ olórí ìdájọ́ gẹ́gẹ́ òun ni tìbá àrùn mọ fi kìtàbìlà títẹ̀lé ohun tó wà nù tẹrọ Ọlọ́run tó mọ ìkọdọ ó bí sunnati rasulillahi sallallahu alaihi wasallam lẹ́yìn náà ni kéèyàn ṣe ìdájọ́ pẹ̀lú súnà nàbì sallallahu alaihi wasallam ìkẹta tó mọ bí hukmi a'immatil huda lẹ́yìn náà ni kéèyàn tó máa dájọ́ pẹ̀lú ohun táwọn lè mọ́ mú mọ́ náà àwọn ohun lè mọ́ mú mọ́ náà àwọn tó láwọn máa tẹ̀sìn àwọn ará àtijọ́ àìsí ìjèlò làwọn fẹ́ máa ṣe pé pé máa ń gbé gìgìrísẹ̀ wọn lórí ohun táwọn ẹni ìṣáájú gbẹ́sẹ̀ lé àwọn a'immatil huda nìyẹn ìkẹrin ثم استشارة ذوي العلم والرأي lẹ́yìn náà ni títẹ̀lé ìròrí àwọn onímọ̀ àtàwọn ẹni tí orí wọn pè ẹ̀rí gbóhùn lọ́kẹ́yìn èyí tọ́kẹ́yìn làwọn èèyàn fi ń ṣáájú sí o lọ́yẹ̀kẹ́ ké sáwọn ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n kẹ́ tọrọ ọlọ́run ọ̀jọ̀gbọ́n kẹ́ tó súnà nẹ́bì sọlá àlọ́sọlá ọ̀jọ̀gbọ́n kẹ́ tó àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n gbọ́ ohun dá nẹ́bì àtọ́lọ́run wíyé lọ sọlá àlọ́sọlá sọ nípa bẹ́ẹ̀ ìbùnà àbí ọ̀nà wọn látọ̀dọ̀ Sufyan ibn Uyayna wọn lè rí ibùnà ṣubúrí ma ìmà ń wí ẹsẹ̀ wúrà yìí máa ń fi lè kọ́dọ̀ ìṣàfẹ́ àtún lè mú ọ sí mi àìndàlẹ́bí bí wọ́n lálẹ́ fàkí ilẹ̀ àlìmí. máa fi lè kọ́dọ̀ ìṣàfẹ́ àtún. عند اللبيب ولا الفتيد الحالم قل ما في القضاء قصيني بداجة شفاعة لمخاصمي ìsìnkú òsì o lèmùkásìmì fún níjà. عند اللبيب lọ́dọ̀ onílàákàyè wọ̀lá alifakí ilẹ̀ àlìmí kódà kò sí sípẹ̀ lọ́dọ̀ alifakí ẹni tó bá lágbàáyé tó sì jẹ́ olùmọ̀ àìsí pẹ lọ́dọ̀ tó ayé rí pé kò rí bẹ́ẹ̀ bó ṣe jáde kó fi àgbélẹ̀ rọwọ́ lò nàìjíríà tó inú àwọn ẹni tí wọ́n jẹ́ kí nàìjíríà rojú kọ ráàyè òun làwọn tó wà nípò bí àwọn ọba bí àwọn baálẹ̀ bí àwọn olóyè bí àwọn èèyàn pàtàkì àwọn sàràkí sàràkí lágbègbè bí àwọn tó wà nípò àṣẹ kan àánú òye bó ṣe jáde lẹ́rẹ̀ tó tó àyè pé náà wọ́n ń lò lóòótọ́ kò dàbí òfin ọlọ́wọ́ ọba o sófin ọ̀hún tó lè ṣe déédéé òfin ọlọ́wọ́ ọba ọ̀hún kẹ̀ máa gbìyànjú ni bó ṣe wá jáde lẹ́rẹ̀ tó báwọn èèyàn bá tún máa síwọ́ díẹ̀ díẹ̀ bó ṣe jáde lẹ́rọ tó àwọn tó wà nígbà òjò wọn rí lọ kí ló sì bá gba ọlọ́run yé tó ọ̀gbọ́rọ̀ wọn èyí sì pẹ̀ ẹnì tẹ́nìkan bá tọ́ bá jẹ̀bi kí wọ́n pa á nísì ẹ̀kẹ́ rí àwọn olóyè kan tí wọ́n kó lẹ́kẹ̀ẹ́ sọ́rùn àti wọ̀pá ó dìbò ọ̀dọ̀dọ̀ àwọn agbófinró òfin iye ẹni ìgbèrò ẹ̀tẹ̀ lójúmọ́lẹ̀ ni kí ló dé tọrọ mi yẹn pàtàkì ni irú èyí tí wọ́n fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ lójú ayé àdẹ́bí sọlá àròsọlá tí wọ́n fọwọ́ nípa ìmọ̀ra alimọ́ràtún mahzumiya obìnrin tó jẹ́ abiy tọlọjalè tọ́wọ́ fún àti gbọ́ ó sì ti gbé ohun tí wọ́n fi gbọ́ owó olè àti gbọ́ abiy kó di ọlọ́wọ́ kúkúrèkù ọwọ́ kí abọ̀ àti gbọ́rú ẹ̀ ah tọ́lọ̀ bá sì ti lóhùn sí ìdájọ́ ọlọ́run báyìí èyí rójú àdẹ́bí lẹ́mọ̀ sallallahu alaihi wasallam sáláwá kejì tí ọlọ́ọ̀bá ni sì pẹ̀ báyìí tó bá wò ah, tẹ́mọ̀ káàdì ẹni oní ẹ̀ lé gbà pé yẹn gan náà ojú tí yẹn bá nífẹ̀ẹ́ lé yọ ọbẹ̀ kọ́ yọjú kalawa lè ké sí ọba nàìjíríà ké sí olólùfẹ́ rẹ̀ ọmọ olólùfẹ́ rẹ̀ yẹn Usama olùfẹ́ yìí ètò Harisa radiyallahu ta'ala anhu ọwọ́ ké sí ọ̀rọ̀ tó le náà tó ló jẹ́ ọlọ́run sọ́lámù fọ́fọ́ Usama ìgbà àtẹ̀sọ̀ àwọn fi haddi min hududillah tí wàá bá níbi ìjìyà kẹ́nu ìjìyà ààlà kẹ́nu ààlà ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti gbé kalẹ̀. wọ́n ní ẹ sọ́ra yìí o ẹ má dàbí àwọn kan ṣáájú yìí wọ́n ló ṣe wáàsí wáàsí tó ṣe yẹn ojú rẹ̀ pọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ má dàbí àwọn kan ṣáájú yìí o tó ṣe yí pé tí a bí ibà jalè láàrin ọwọ́ ìfilẹ̀ sani tí o ní ibà jalè àkọ́ ọmọ alẹ́ yìí hajj wọ́n lò jìyà lé lórí wà áìbùlà mo fi ọlọ́wọ́ ọba búra làwọn adìyẹ fàáfínàtà bíntu muhammed sarafat tí fatima ọmọ muhammed tọ́bi ìjàlẹ̀ pínrín lákọ̀tà àti yẹ̀dà máa gbọ́wọ́ ẹ̀ mọ́lẹ̀ sọlọ́lọ́ àlùfáà. àìní ọ̀rọ̀ tí ó déwájú àwọn ẹni tí wọ́n gbófinró lọ́dọ̀ wa nígbà yẹn wọ́n sẹ̀ tó lọ sí pẹ̀ òsì òfin yìí sì máa yóò máa bọ́rẹ́lẹ̀ ni bó ti jágbélé rẹ tó yóò máa bọ́ lẹ́rẹ̀ ni ẹ wo ìbáwí tá a bá ń ṣe fáwọn ọmọ wa tó wáyé pé gbogbo ògbà gbogbo ògbà náà tó yẹ ká ṣe ìbáwí níjì yàrá ń pẹ́ tó yẹ ká fọ ohun gbogbo àyẹn náà wọ́n sì pẹ̀ àgbélẹ̀rọ dẹ̀ ni yàrá fẹ́ fún yẹn ẹ rí i pọ́nmọ́ òní padà kò ní tẹ̀lé wa kò ní ṣe dáadáa because gbogbo ògbà kígbà tí yẹn bá ti fẹ́ ṣe ìbáwí ìṣìkí ó dé ẹ rí i afahàn hawene alayka ìdá kọ́dọ̀ì tàbí sunnati àwọn bilikita bí fọ̀rọ̀ gbìmọ̀ àwọn fòrọ̀ kìbí. حول عليك إذا قريت بسنتي أو بالكتاب فرقم أنظر. Ó ní háwìn àlẹ́ ìkà pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀, ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdá àkọ́dẹ́ ìtàbí súnẹ́sì tó o bá ti fi súnẹ́sì dájọ́ àwọn bílíkì dáàbì àbí tí ọlọ́run ló fi ṣèdájọ́ fọ̀rọ́gìmọ̀ à ń fọ̀rọ́gì ìyẹpẹrẹ kọ́ máa jẹ́ ti ẹni tí mo rè ó gbolẹ̀ tọ́lọ́ pé ti méjèèjì dáwí ìbò wọ́n kọ́ dọ̀yìn tàbí mọ́ láàmú tẹ̀jì tì asàrọ̀ bìhí bìlẹ̀gọ́ ìrọ̀ màrú fatin wọ́n màá lèmi. Wọ́pọ̀lọ́ ìtàfẹ́ yìí máa dáhùn tẹ̀lé asàrọ̀ bìhí bìlẹ̀gọ́ ìrọ̀ màrú fatin wọ́n màá lèmi. Ìyẹn ni pé ó mú ẹni yẹn kó gbolẹ̀ kó yẹ yẹ kó yẹ pẹrẹ tí wọn bá jẹ kan lára ẹ tọ lọ dájọ́ fíìmọ alámùtẹjì asárọgbìn níbi ohun tó rọrí pa rẹ̀ bìnnẹ̀gọ́ yọrọ màrúfàtì wọ́n mọ̀ áàlìmù ẹ́ tó pẹ̀lú àwọn àfiwé kẹta mọ̀ àbáwọn kíní kẹtọ́ lábì lọ́wọ́ ń lọ fi ṣe ìdájọ́ ẹ́ kàbáàsì lè sọ yìí pé hàwùwé ni alẹ́ yìí kà á ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdá àkọ́tẹ́ yìí tàbí súnnà tọ́ba ti já pé súnnà ló fi ṣèdájọ́ àbí tẹ́lẹ̀ ọlọ́run ọ̀rọ̀ kí máa ń fọ̀rọ̀ ọ̀gbìnì a yẹn ni pé ìyẹpẹrẹ kọ́ máa bẹ fún imú ẹni tí ń fi mú gbolẹ̀ yẹn ọ̀kọ̀dọ́ ìtàfíìmọ̀ làmùtẹ́jì ni asarọ̀n túnṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá kẹ́rẹ́ tó bá dájọ́ ẹlóhun tó rò nípa kankan fún tó bá yẹpọ̀ dájọ́ bìnàgọ́ ìrọ̀mọ̀ àrùnfà pẹ̀lú àwọn nǹkan tó jọ tá a mọ̀ àtàwọn nǹkan bí ìtọ́lá mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mẹ́ yẹn pé kò wòye sí dáadáa tó gbogbo délé náà fẹ́ sọ fún wa ọ̀rọ̀ mẹ́ta yẹn rẹ̀ kíra ọlọ́run súnà nàbì sọlọ àlùsílám lẹ́yìn náà ni àlàyé ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ àwọn àìmọ̀tì ìgbà kí ẹ tó lè tẹ̀ lọ́rọ̀ nígbà tí ọba rí nọ́rọ̀ lọ sí yorùbá nọ́rọ̀ àtẹ̀wé sọlọ àlẹ́ obìnrin pé kò ṣeé ṣe ọ̀rọ̀ pé ẹ̀gbọ́n bá àfà yìí wí ti sọ ẹ̀gbọ́n bá àfà yìí wí tàǹdẹ́bì ti sallallahu alaihi wasallam òun lọ́fà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n gbé rọ́ọ̀hùn sàyà làkùn nípa ọ̀rọ̀ ń ṣe tàmọ́tò kò ṣe tàmọ́tò rọ́ọ̀hùn sàyà làkùn mo sì rí wọn pé wọ́n á parẹ́ o wọ́n ní kí ló dé àfa àtẹ́bí sọ̀rọ̀ ńlá báyìí ní bẹ́ẹ̀ nígbà tẹ́bí ń sọ fún àtẹ́bí wí ọlọ́run wí àtẹ́bí sallallahu alaihi wasallam wọ́n sọ fún bábá kíra tó mọ̀rùn-ún nígbà tọrọ àwọn méjèèjì ọwá tí wá tẹsùn ọ lórí ọ̀rọ̀ Ọlọ́run ọba àtọrọ àdẹbí sọlọ àlọsọlá sáàfà àdúgbò yìí lọ́rọ̀ rẹ̀ ọwà nìkan tó nípa bẹ́ẹ̀ kásàkíyèsí abala yẹn dáadáa tó nínú àwọn àṣàrò míì tí a tún mú wa látọ̀dọ̀ ibùdó Wahab onímọ̀lìkù sọ báyìí pé alḥukmu hukman. الحكم جاء به كتاب الله وحكم أحكم كنا قال ومجتهد رأيه لعله يوفق وقال ومتكلف مطعن عليه ẹ dáhùn ẹ yá sọ kiri yìí o ẹ bá gbàgbé ewu tá à ń ké lọ à ń sọ fún wa nípa màrífàtì usulil ilm mímọ̀ ìpìlẹ̀ àti pàápàá rẹ̀ àti pé kí la lè pè ní fíkì kí la lè pè ní ilm ẹ rí i mọ́lì kò ní sẹ́ rí ìdájọ́ méjì àkọ́kọ́ hukimun jaa bihi kitabullah ìdájọ́ tó ṣe pé náà lọ́kọ́ àlá kiri tẹ́wọ́ ọlọ́run ló mú wa. wà hukimun ahkamatu sunna ìdájọ́ tó ṣe pé sunna Nabi sallallahu alaihi mú lọ parí ẹ̀ pé bó ṣe rí nìyí afáwa ni wọn mo ti tẹ́hìn ní òun rà ẹ̀yà kù káfi sọ́ra ìpìlẹ̀ ẹ̀mọ́ ní kéèyàn mọ tírọ̀ ọlọ́run kọ́ mọ súnà nẹ́bí ọ̀sọ̀lá rẹ̀ ṣùlá ẹni tí bá ń gbìyànjú làákàyè rẹ̀ àwọn kan ó pè ní làákàrè ẹni tí bá ń gbìyànjú làákàyè rẹ̀ àwọn pé ní yorùbá ni ẹni tó máa ń yàtọ̀ sára làákàrè lòun máa ń làwọn míì ń pè ẹni tí bá ń gbìyànjú làákàrè rẹ̀ làákàyè sí làákàyè lẹ́yìn ń pè mí làákàrè làwọn ń pè ẹdúgbẹ̀jù làákàyè rẹ̀ làálẹ̀ olùwà a lè sọ ọlọ́run lè fi ṣe kò gẹ́ lọ́kọ́ bá lérò pé ọpọlọ òkò bí tírákìrì bí wọ̀ wọ́jẹ́ bí sídìí kọ̀kọ́ọ̀là àfáàní wọ̀mùtàkà lè fún ẹtí bá wá ń sàlẹ̀ bọ́ọ̀rù ṣe pé orí rẹ̀ kí o pé bẹ́ẹ̀ adẹ̀lẹ́ àkáyé lọ́fẹ́ ló orí rẹ̀ ò pé. kẹsẹ̀ ń ṣe wàhálà pé tí mo bá ṣe lé nǹkan tí mo bá mu báyìí nǹkan ọ̀tún ìrìn àlẹ́ ìṣúná ẹni ẹ̀ wọ́n padà bu náà ni padà dẹni ẹ̀tẹ́ dẹni àbùkù ni. ẹ̀rí tọ̀ irú ẹ̀ náà lèyí tó tún tẹ̀lé ṣùgbọ́n ọtún sàlàyé ẹlẹ́kùnrin rẹ̀ sí. onímọ̀lìkì sọ fún mi pé ẹ̀rí ìdájọ́.

ẹ wá rí ìdájọ́ tó ṣe pé olùmọ̀ ló kẹ̀ báyìí ọpọlọ rẹ̀ bẹ́ẹ̀ ìrísí ẹ̀ olùmọ̀ ló báyìí rẹ̀ bẹ́ẹ̀ gbìyànjú ẹ̀ mẹ́fà làálà oyè wá fa báyà lè fi ṣe kò gá. ثالث المتكلف كما أحراه ألا يوفق. tọ́ ẹ wá rẹ́ nìkẹta òun alálàbọ̀rù kì olùmọ̀ kẹ̀kọ́ ọmọ tùpẹ́ ọkọ ìwé síbi yóò lè ṣe báyìí fàmọ́ àṣírọ́ọ̀hù aláyíwáfàkì kò sí nǹkan tó fi ń tọ́tọ́ tọ̀nà jù pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àlè tètè kò gẹ̀. ṣèbí kò sí bó ṣe lè yíwọ́ tó. ẹnì pẹ́rọ̀ kan bẹ́ẹ̀ yìí náà máa ti ń gbọ́. ó ti súnmọ́ kọ́ wà ní asáró tó gbádùn pé ó gbọdọ̀ àlìmọ́ náà ó mọ̀ta أو مستمعا أو محبا ولا تكن الخامس أو أن أدب الدين والدنيا jẹni tí ó ní mọ̀ àbẹni tí ó kọ́ ìmọ̀ bẹni tí ó máa tẹ́tí sí mọ̀ bẹni tí ó nífẹ̀ẹ́ mímọ̀ má jẹ́ karùn ọ̀tá lẹ́kì kọ́ máa parẹ́. ẹ rí bí ẹni yìí nìyí ó ti sọ fún agbọ̀n ọmọ tí ìrọ̀lọ́wọ́ ọ̀dà àti gbọ́ ó tún lọ ọmọ súnẹ̀ ẹ dákun sí ọ̀wá sáwọn àfa àmọ́ láyé o tó tún lọ sáǹfààní nípa ohun tí ò yẹ ọ níbẹ̀ àwa ni no máa ṣe tọpọlọ mi ni òun làá fàmì sọ pé irú ẹni yẹn mùtàkàlì fìlẹ kọ rẹ fọmọ àṣọrọhùn aláyọwà kò sí ohun tó fi ń tọ́ tó ń tọ̀nà ju pé ó ń tọ̀ wọ́n àlè fi ṣe ń gẹ́ yóò sìn náà ni yóò padà máa rìn ní lórí rẹ̀ orí náà máa fi tẹ̀lẹ̀ ẹ̀rẹ́ afa Malik rahimahullahu ta'ala wọ́n ti sẹ́rí al-ilm. al-ilm wal-hikmatu nurun yahdi Allahu bihi man yasha wa laysa bi-kathrati al-masail. afa ti sẹ́rí mọ̀ àti ọgbọ́n ìmọ̀lẹ̀ ni o tọ́lọ́run máa ń fi ń ṣe ìtọ́sọ́nà fẹ́ni tó wù wọ́n lẹ́yìn sábì kẹsàn-án ti lọ sáàyè kìsì yẹn kí yẹn bọ́ bọ́ sí aláàfin kọ́. àwọn bàbá wa bàbá kan ti kú ní ìlú tẹ́rì nílà yìí wọ́n máa gbọ́ lágbájá á ó nímọ̀ ni kò ní làákà yìí ẹni tí wọ́n wọ ilẹ̀ pàápàá. ǹtọ́ ń pè nímọ̀ oní tí nǹkan bá ti díjú tẹ́ báyìí wọ́n kẹ́ gbé náà sùn jáde ní ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ kẹ́ lójú tùlù ìgbọ́ nìyẹn ìmọ̀ onígbégbà tí nǹkan ti yíwọ́ tán ẹwúrú nẹ́sùn tí wọ́n máa rò gbé jáde jọ yẹn ẹ̀rí lè yẹjú ẹ̀ rọ́dí aláwọ̀ tá abẹ́ àbáṣe ṣèdè rọ́dí aláwọ̀ tá láàyè ẹ̀rí ló fi yẹjú rẹ̀ ìwú tó ń pè ní mọ̀ nìyẹn nígbà tó ṣe yí pé Islam lè wo gan o lè wo ní dédé gbà ẹ̀ ẹ̀ ẹ̀ ṣẹfẹ́ ní kí wọ́n gbọ́ máa ń tẹ̀lé náà ló ti padà kú ẹ̀ kí lọ́ọ́ kù kí kálukọ́ padà síbi títí mọ̀ tẹ́lẹ̀ àbákùn Siddiq radiyallahu ta'ala anhu wò dẹ̀ sí lẹ́jọ́ yẹn ọgbọ́n báyìí ọwọlé ọtọ gbogbo àárín àwọn èèyàn kọjá kọjá báyìí wọ́n sì dé bẹ̀ kẹ́ni abí yàrá àwọn haúsá wọ́n dé bẹ̀ báyìí pé sórí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ wọ́n kà sọ pé olójú òjìṣẹ́ ọlọ́run rárá sọlá ó sì rí ah orí bẹ́ẹ̀ tó tọ́ ó sì kí ìṣe òjìṣẹ́ ọlọ́run gbóòórùn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kejì ẹgbẹ́ wọn ni tìbútà ẹni tó dùn tó da ní ẹgbà tó wà láyé àtìgbà tó sùn bẹ́ẹ̀ lọ́gbọ́n ta tó gbé kútùbà àjáwìrì mọ́ni ẹgbọ́n gbogbo ẹ̀yọ wọn ká ní ya'budu muhammadan fa inna muhammadan kọ́dífàt <laughs> ẹ̀tọ́ ẹ̀fà nẹ́bí ní sí ọ ọ̀dà ó ti kú báyìí kú tẹ́ bá fẹ́ sọ ẹ̀sìn mọ̀ fún bọ́ọ̀lù ti lé ọ̀dì ọlọ́ọ̀tà lánàá pé tó ń bá gbọ́ sẹ́nìkẹ́ mi kpọ́rọ́ gbẹ́nu rẹ̀ ọ̀gbá lọ́dọ̀ àbá tẹ̀sí yọ bọ̀ lọ́wọ́ lálejò kálukú ti sè fẹ́ ṣé ìbá lọ́dọ̀ Abubakar dé ìmọ̀ ló fi yẹjú ẹ̀. tẹ́gbọ̀n kọ́lọ̀ tara ẹ̀ ní sọ ara ọmọọ̀rù ti ń balẹ̀ díẹ̀ díẹ̀ rẹ̀ ṣùgbọ́n kì í balẹ̀ fẹ́ torí kì í bẹ́ẹ̀rì bóde ẹ̀nà ẹgbẹ́ Muhammadu ní sí o fàyínà Muhammad akọ̀dùmáà ó ti kú báyìí ṣùgbọ́n ẹgbẹ́ kọ́lọ̀ ní sí a fàyínà rẹ̀ hajj láyé mọ́tò abadan alàyè lọ́lọ́run kò ní kú láyé láyé ọlọ́wọ́ bá àlekẹ́ lásán pé ìlẹ́kà wà yìí tó wà ìdánwò wà yìí tó ẹ́ bóyá bọ́wọ́ ti rọ̀ ní níjọ́ tọrọ bá yíwọ́ tẹ́ tẹ́nìkan wọlé báyìí tó mẹ́rin jáde dọ́pẹ́ ní mọ́ni mọ́gídì nìyí sọ̀rọ̀ pé kìí ṣe kí ẹlòmíì ní ó lè sọ lárúbá látàárọ̀ sílé òfìsú bẹ́ẹ̀ ni gbàtọ́ ayá ṣáfì wa sọ pé kìí àfà kìí tó yí tó yí rújú ìgbò láti yìí ẹ ò béèrè tí màmá wa béèrè lẹ́sìn nípa ọ̀rọ̀ akẹ́wò ikú ń dà wọ́n láàbò táwọn bá forí kẹlẹ̀ wọ́n sọ lọ rẹpẹtẹ tà kì í sẹ́yìn nìkan ìṣẹ̀lẹ̀ bí ọ̀pọ̀pọ̀ ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ sí àfàwà kẹrí. pé ìpítọ́rọ̀ bá délẹ̀ báyìí ìyọ́n sòṣe báyìí hmm. ọyọ ẹ̀rí bóde ọ̀rọ̀ kan lójú tòlú ní ìkẹ́ tó sì lè tó lè dá kẹrù tí ọba gbogbo kẹjẹ yẹ. bára ọmọ rò ṣe kalẹ̀ ní àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ sùn òjíṣẹ́ ọlọ́run ti lọ àfàìmẹ́ta àfàìmẹ́ta òkútìlá aláàkọ́bìkù ọmọ yẹn kọlùbà aláàkùbẹ́yì aláyẹ̀dúró lọ́hà ṣe. títọ́ bá kú tó bá òkútìlá bí wọ́n pa ẹ̀ẹ́lẹ̀ ẹ̀sẹ̀ sí mọ́ ẹ̀sùn ọ̀gbọ́n báwọn yẹn afáfá ní eléyìí náà ní Kùránì lọ́wọ́ láti jó síjó ní ọlọ́run ti kà á fún wa rí ọlọ́run rẹ̀. èyí sàkọ́kọ́ rúbọ ńlá tí sábà kí o gbé jáde nìyẹn njẹ́ òní yìí tún sọ yìí pé ní àbùdá ẹ̀rú kan máa ń bẹ tọ́lọ́run sá lẹ́sà láàrin sọ́gbáyé gbére àbí kó kú ó sì sẹ̀sà ohun tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kálukọ́ ọ̀mọ̀túnmọ̀ rẹ̀ àbákẹ́rẹ̀ kan wọn ló gbọ́ ẹkùn ní ọlẹ́ ẹ̀mọ̀ wà nẹ́bí ni ó ń dágbére nìyẹn àsìkò ti tó ìmọ̀ nìyí ìmọ̀ nìyẹn àti pé bó láti sí bó láti wẹ̀ á ah! ìdíjà ọlọ́run fún mi táwọn bá kú sí ìmọ̀ nìyẹn ìjọ kí òjijì ọlọ́run sọ pé ibi tó ibi tánẹ́bí ọlọ́run bá kú sí ibẹ̀ bá kú sí ìmọ̀ nìyẹn. so nípa bẹ́ẹ̀ malik rahimahullahu ta'ala wọ́n ti sẹ́rí mọ́ àti hikma lóòrò ìmọ̀lẹ̀ tọ́lọ̀ bá fi ń sí mọ̀dẹ̀fẹ́ tó bá fẹ́ ọ̀lẹ́ sọ́bi kẹsàn-án ti mọ̀ sáyé èké yẹn sọ̀rọ̀ pé nígbà tá a fa alágbájá wa wí àfa yìí wa wí àwọn ẹ̀sọ́ lọ́ọ̀dùwà òbí ọ̀sẹ̀ náà àfa wa dr eh, sharafudin hafizahullah nígbà tá a yẹn ṣe aláwọ̀ àtàrà òkè aláwọ̀ àlẹ́ ṣe àníwájú yìí ọjà nígbà gbá bọ́ọ̀lù bíi ìdàbà wa bàbá pariwo òṣèlú sáà òpin ta ló wíìlì kí ni ń ṣe yín gẹ́gẹ́ ta lè rú rẹ̀ pọ̀ kì í ṣe ohun tá a bá bíbà yìí nìyẹn gbogbo àti ọba yá àwọn èèyàn àwọn kan wò pé kó sábà kó máa ka ogbé kọ ribiribi àwọn àfa bí àfa wa kan lọ́wọ́ àgbà wípé tọ̀lẹ̀kọ́mọ́dì wọ̀jàbàrẹ̀ kàkàdì òun lè wí kiri wáyé ah, kí ló dé gbogbo àwọn ìfúnkẹ́ síìdì tó wà nínú sí ẹja kàtẹ́ síìdì wọn kábi tún kura lè ó wà ní tọ̀lù kọ́mọ́ǹdì ìjọba kọ́mọ́ǹdì kí ni àbò ah, gbogbo àwọn bẹ́ẹ̀gbì yìí rí àbí kí ló dé nísì ìgbà tá a rí kọ̀ọ̀kì kẹlẹ́ ní ti ọgbọ́n làbẹ́ dá sí láyé. tó tó wá ní ọdún tó gẹ sábà sọ fún ìfúnkẹ́ síìdì túmọ̀ rẹ̀ báyìí ìfúnnù tó kìí ṣe kí mọ̀sáyé ló pọ̀ nínú àyè mi nínú tíra yẹn ó ní mọ̀gbọ́n mọ́lìkì tó tún wí pé kìí ṣàgbọ́yé ti kéèyàn mọ mọ́sálà rẹpẹtẹ o. ṣùgbọ́n fèkè ọlọ́run bá ń fẹ́ ní tọ́ba wù nínú kéde o nínú ẹ̀dá rẹ̀ ẹni ọba àwọn ọlọ́run ní oṣù tẹ̀lé ibùdó wàdọ́ ó ní wọ́n fi sàḥnún nínú àwọn ọmọ kí wàá gba màlìkíyà. أيسع لعالم أن يقول لا أدري فيما يدري فقال أما ما فيه كتاب الله قائم أو سنة ثابتة فلا يسع فلا يسع ذلك وأما ما كان من هذا الرأي فإنه يدعه ذلك لأنه لا يدري مصيب هو أم مصيب. الله رحمه الله تعالى ẹni kéwù gẹ́gẹ́ àwọn kéwù ńlá la ti débẹ̀ gbà tí wọ́n ti lọ fún kùtù wọ́n ní wọ́n fi sàdóòn sàdóòn náà àfa àgbà ẹni sádà màlìkíyà ó ní tí olùmọ́sí gbọ́dọ̀ bá wí láàdì tí mọ yẹ di níbi ohun tọ́mọ̀ kó tó a sọ pé láàdì àbá ni tọ́ bá já sí wípé wọn máa fi hìkìtà bùnlá ìkọ́ni ewu tí tíra ọlọ́run tó dúró lórí ẹ̀ àbí súnmẹ̀ rinlẹ̀ lórí ẹ̀ ọ̀la ẹ̀sà òfò tà ọ̀tọ̀ kọ́ tọ̀dẹ̀ kó tó máa sọ pé láàdìrì mọ́ ọkọ̀ di àlìmọ̀ ó fi ẹgbẹ́ òun fi máa fa ni onímọ̀ ní sísọ pé wọ́n ọmọ o sì ní àyà lọ́wọ́ o ní hadithi lọ́wọ́ tọ́ba wa mọ̀ nǹkan. wàá mọ̀ mẹ́ẹ̀ká nàmín hádàrà àìsí àmọ́ ọ̀dọ́ bá já sí pé ìròrí lásán ni fàyín náà hu ẹ̀fọ́ àrùn dàrí o lè wí gbólóhùn rẹ̀ fẹ́ wo kẹ́ máa lọ dìfẹ́ǹsì lórí ohun tí ń sọ láti rì mí mọ́ o kí ló bá tí ó fi wí gbólóhùn yẹn lè á náà hu láàyè àdàrí àmùsùn ìbọn nùhó àwọn ọmọ torí kọ́ máa mọ̀ dájú ọmọ tí o tóun fẹ́ ìròyìn tóun fẹ́ mú wá yẹn ẹ̀yẹ correct àbọ̀ òun ti mistake ń bẹ kò yé e ẹ̀rí Ibn Wahab àsóríṣiríṣi ọ̀rọ̀ ni mọ́ Malik ti ṣàlàyé kí ni jẹ́ mímọ́ káwa náà fi lè mọ̀ mímọ́ ni ẹ̀ka ẹ sábà múra bọ̀ ní ọ̀la kí wọ́n bọ́lẹ̀ àwọn àwọn orúkọ àwọn tẹ gbọ́n ẹgbọ́n lọ́la à kí ló dé ẹ sábà múra lẹ̀ ẹ̀rí. Ibn Wahab nínú kitab al-ilm min jami'ihi ó lè mi gbọ́ mọ́lìkù tuntun sọ báyìí pé ọgbàdà làmọ́lẹ̀. pólísẹ̀ rí mọ̀ kí ṣe bí kẹsàn-án ti rí wáyà ẹlágbájá náà tún gbà wá àmẹ̀tún náà tún gbà wá ibi bẹ́ẹ̀ lọ ó ti yé wa. ṣùgbọ́n ohun tí ń jẹ́ mọ̀ ìmọ́lẹ̀ ni ó ọlọ́mọ fi sẹ́mi irú ẹ̀ náà lè tó tún tẹ̀lé. العلم والحكمة نور يهدي الله به من يشاء وليس بكثرة المسائل. لنا أومي عبد الله بن مسعود رضي الله تعالى عنه هنا يقول ليس العلم العلم كثرة الحديث إنما العلم خشية الله. إذا كان يسير أبوه ولا يدوني ما ya níjókòó lónìí àdéhùn hundred ló là fà ká ẹ kí la fẹ́ fi léèdè sí. ìnáwó ilmu khashiyatullah àmọ́ ohun tí ń jẹ́ ìmọ̀ wo lè bẹ̀rù ọlọ́run táwọn yẹn rí yẹn nígbà àfa làwọn eléyìí wọ́n tún lé sí nípa ayọ̀ ọlọ́run nípa ìṣesí èèyàn tí wọ́n rí irú ẹ̀ náà lèyí tó tún tẹ̀lé irú ẹ̀ náà lèyí tó tún tẹ̀lé yìí afa Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní innama huwa kitabullah innama huwa kitabullah wa sunnatu rasulihi. فمن قال بعد ذلك شيئا برأيه فما أدري أفي حسناته يجده أم في سيئات كما يقول يا سورة أي رغم إليه تبقى قولي أي أتوكيو يا جادي هي إيه تنتنا يا نادي كما قال بعد ذلك شيئا برأيه فما أدري أبي حسناتي يجد أم في سيئات. ẹ̀rí kọ́ lágbára àtàwọn akéwà ẹja ké ó ní ìtumọ̀ dáadáa ó sì yé wa káde sọ́ra àfáwọn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ó ní innama huwa kitabullah sọ́ra ọlọ́run nìyẹn wa sunnatu rasuli sunna òjíṣẹ́ rẹ̀ nìyẹn. ومن قال بعد ذلك شيئا برأيه ẹni yóò tọ́ bẹ́ẹ̀ tún fi làákàyè rẹ̀ sọ kankan lẹ́yìn méjèèjì ni àbá ni ọmọ àdìrí o èmi ọmọ sá àfi hasanati yajidihu ṣé inú dáadáa rẹ̀ ní nǹkan ẹni ọ̀pọ̀ tí kò yé mi amòfin ṣèyí àtẹ ẹ sọ fún kòjú méjì yẹn náà lọ àbí bí àyídá rẹ̀ ṣe òkè tí kọ̀ọ̀kan wa bá tún ṣe tàwa kó òpè bí àyèdá ló tún kọ́kọ́ bọ́ sí àbá nílò lọ́wọ́ àti súnà nẹ́bí ẹ̀ náà lábàá tọpa lọ àtọ́wù gẹ́ẹ̀dì pilẹ̀ mọ́ òní máa fọ́pọ́ lọ sọ̀rọ̀ mọ́. bákan náà nínú àwọn àhàdíìsì kan tí òun náà tó dọ̀ọ́yìn òun náà ni àhàdíìsì الربيع بن سليمان أنا أقول أسلم بن عبد العزيز أبي المزني الربيع بن سليمان عميد جنما الشافعي رحمه الله في سبعين ليس لأحد أن يكون في شيء حلال ولا حرام إلا من جهة العلم وجهة العلم ما نطق في الكتاب أو في السنة أو في الإجماع فإن لم يوجد في ذلك فالقياس على هذه الأصول ما كان فيما كان طلب عمر أما كتاب الله فيثني عن الاجتهاد عليه ويكفي من ذلك قول الله تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم وكذلك سنة يكفي فيها قوله تعالى أطيعوا الله وأطيعوا الرسول وقوله وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وأما الإجماع فمأخوذه من قول الله تعالى ويتبع غير سبيل المؤمنين لأن الاختلاف لا يصح معه هذا الظهر وقول النبي صلى الله عليه وسلم لا تجتمع أمتي على قول قولها هذه تعوية دي اه لعيب واقف هذا في لبادي ده آه ẹ̀rí wọn ní alimami ṣàfi rahimahullahu ta'ala wọn ní kò ṣeéṣe fẹ́ ní kẹ́ni kọ́ máa ń pè kíní kan ní halal àbí kọ́ máa ń pè nǹkan ní haram àbí kó nímọ̀ bóòlù yóò ṣe wá nímọ̀ àbáàbí fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa. níbo la fẹ́ rí ojú mímọ̀ pé lágbájá yìí nímọ̀ mọ̀ọ́nù sọ fílíkìtàbù mo dábàá rí ẹsẹ̀ wúrà rẹ̀ nínú tírà ọlọ́run àwọn fi sunna àbádẹ́rì nínú sunna nàbì sallallahu alaihi wasallam àwọn fi lè jẹ̀mà àbárí nínú ohun tí àwọn sọ̀hábà tí wọ́n panu pàlẹ́ lórí tí ò sí pé kálukú sí tiẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ fàyín lami yóò jáde fi dàlí tá a bá wá rí nínú gbogbo ohun tá a kà yẹn fàlùkìyàsù àlàhádìhìl usul ká ṣe àfiwé kan tó bá jẹun tí bẹ́ẹ̀ tó tẹ́rọ ọlọ́run ká ṣe àfiwé kan tó jẹun tó wà nù súnmẹ̀ kan tá a gbá mú ká ṣe àfiwé kan tó jẹun tó wà nù ìṣùmọ̀ òun ni aláhàbì òṣùlù yẹn màkánà fi màánà hà tó ti dédé ìṣẹ̀mọ̀ ọ̀hún yẹn àbí kan nù mẹ́tẹ̀ẹ̀ta. àfáwọn Abu Umar rahimahullahu ta'ala ọlẹ́rìí tẹ́rọ ọlọ́run ويغني عن الاستشهاد عليه ويكفي ذلك àṣẹ nídìí ká máa wẹ́rì tó fún áfitúrọ̀ ọlọ́wọ́ bá òun bẹ́ẹ̀ ni mọ̀ á nídìí ká ṣe wàhálà lórí ti tó wa ká fẹ̀ mọ́rọ̀ wa tọ́lọ́wọ́ sọ pé ìtẹ́bi ọ̀hún mọ́ ohun sílẹ̀ ilé ìkùnbí rọ̀pìkù sọ́tù làárọ̀ fáyà kẹta ẹ tẹ̀lé ohun tí wọ́n sọ kalẹ̀ fún yín látọ̀dọ̀ yín gẹ ká máa ṣe wàhálà rí rẹ̀ ó ti tó fún wa ká fi àti ọlọ́ha àti ọ̀rọ̀sùn ẹ tẹ̀lé tọ́lọ́hùn ẹ tẹ̀lé tó jíṣẹ́ sátúndé sáà fifty nine. bákan náà ní kó ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu sátúl hajj tọ́lọ́ ní ọmọ àtàkùn bó rọ̀sùlù fàkóbó tí wọ́n tó jíṣẹ́ bá fún yín ẹ gbà ó ọmọ rẹ̀ ha tó máa dùn fáńtà ó ní tó bá dẹ́kọ̀ fún yín pa rẹ̀ ẹ kí ni o ẹ wọn bẹ́ẹ̀. wà á mọ ìjìmọ̀ òwú ẹ̀wẹ̀ tó bá jẹ́ ìjìmọ̀ kódà ààrẹ ni dáàbì bá ẹkẹ nọrọ Ọlọ́run ọba sùhánà Ọlọ́run sọ wípé ọyẹ sẹbẹ ọmọ yìí ṣáàkì kì rọṣùlà ìbáàdì mọ tàbá ìyànnì láwùlùhùdà ẹni yóò tó bá yapa òjíṣẹ́ lẹ́yìn tó náà mọ fi hàn sí ọyẹ sẹbẹ ọwọ yìí rọṣẹbí lè mú mìíràn tọwọ tẹ̀lé ọdẹ tí ì sọdọ àwọn mòmìnir àwọn gbáwa náà lè kó sínú ẹ̀ ẹ bá gbàgbé ọ̀rọ̀ tí mo sọ fún alẹ́ kan tó bá ti pé ìṣe wọn là ń ṣe ẹ wọn kókó ọdún mi lè rọ pé báwọn sábẹ́ lẹ́lẹ́ máa fọ̀rọ̀ wọn sẹ̀rí èwo ní tìbùnú báàsì tẹ̀ mọ́ra àti tìbùnú sẹ́mìà àti tìbùnú sẹ́mì lórí pé wọ́n máa sọ̀rọ̀ kí tàbí kúndùn máa wọ ọdún ọ̀rọ̀ rẹ̀ àwọn sọ̀hábà ní báwí àti àwa náà tá wà láyé ìtàbí ilé gbẹ́sẹ̀ wa lórí ohun tó lé àti kó síbẹ̀ nù mú mi nínà yẹn náà làwa náà. Ah, ọ̀rọ̀ yẹn ò tí ì kílẹ̀ àrà rárá láti máa sọ pé sàlàfíà ní al-manhaj lábọ́sù sàlàfí lẹni tí ń tọ̀nà yẹn sàlàfíà manhaj tọ́mọ ìdílé rí ojú ọ̀nà yẹn nínú àkídà ni mo táwọn yẹn máa ń nígbàgbọ́ sí lọ gbàgbọ́ à ń da sàlàfí ìlà àkídà nínú ìjọ sini bọ́sẹ̀ máa ń ṣe ìbáàdà gẹ́lẹ́ ọlọ́kẹ́kọ̀ọ́ ń pa wọn bẹ́ẹ̀ lẹ́nu ọ̀nà ẹ̀ ti ń ṣe àǹtà sálàtì ìrìn ìbáàdà nínú ọ̀rọ̀ muamaláàtì ní àbọ̀rọ̀ sùlùt wal akhlaq bọ́sẹ̀ máa ń ṣe gẹ́lẹ́ ni ọ̀nà ẹ̀ ń ṣe àǹtà sálàtì ni wọ́n fi sọ wípé wọ́n dàáwì. ما لم تقومه البينات يدعى أصحابها أدعياء gbogbo àpèmọ́ra yòówù tá a bá ti rẹ́rìí tá a fi tìdí rẹ̀ ọ̀sọ̀ pé sáláfí ni ẹ́ ṣùgbọ́n ní àwọn fọ̀ràfáàtì wà fún sàbẹ̀lẹ̀ àti àwọn ọ̀rọ̀ yẹ́mẹ́yẹ́mẹ́ bí ká máa gbà pé nìkan lè ọ lè ṣe kankan fún yẹ̀yẹ́ lè yà yẹ̀wò bì gbogbo àwọn kẹta àwọn yẹn máa ń ṣe yẹn káàtó pa kì í dá àwọn òkú régé ló tún lọ sí ansa lásìtàbí sálà àbò òsè bá dà fọ́n fi ń ṣe àbò òwò àbọ̀ ṣe ń wà lọ́wọ́ pé kèéṣe pé téèyàn bá kẹ̀ sí pé mọ́ra rẹ̀ lásán ó ti dì í bẹ́ẹ̀ tó bá ti pé bẹ́ẹ̀ ni kódà èèyàn kẹ̀ lọ ilé onílé ni ẹni tí òbí mọ yọ kẹ̀ tìbí mọ lọ́mọ yìí lọ́wọ́ àìkú gbogbo téèyàn bá ti pè mọ́ra òun ni ó dìde tó nípa bẹ́ẹ̀ ọtẹ lọnà ẹdín sọ́dọ̀ àwọn mòmìnì àwọn sọhábà àti ẹni tó bá tún jọ wọn. kí ló fà ń dorí pé alẹ́ ti rà ìyapa ẹnu láàyè síhùn máa hu máa hu hàdán gọ̀ọ̀hìn. irú eléyìí ìyapa ẹnu lè wáyé pẹ̀lú gbogbo gẹ́gẹ́ àkàlẹ̀. ṣé wàá lọ èmi ń lò bí àwọn kan ń lò lẹ́kọ̀ọ́ bákan náà láti yọba sí. sunan nabi sallallahu alaihi wasallam àwa ń lò bí báyà àwọn mi náà ló ń bàdàn bákan náà láti yọba sí tòun táwọn sàhábà wà lórí ẹ̀ lásán pé àwa ní ọgbẹ́sẹ̀ nítorí àwọn yẹn ránù sojú wọn sọ kalẹ̀ nítorí bá tún fẹ́ rújú ganú àlàyé ẹ̀sìn wá tún di ànẹ́bì ọ̀lọ́ àrẹ ọ̀sẹ́lá nítorí ṣe láti akẹ́rì pé bákẹ́ náà láti jẹ́ máa ṣe àtọ̀rọ̀dá ànẹ́bì sọ̀sọ̀ láàrẹ ọ̀sẹ́lá àti ọ̀fáàkì hadith yẹn ṣùgbọ́n òun náà tọ̀ ayé ìnàbí àásùn lọ́gbà wa nù àṣùnà hadith náà ni látàjẹ́ tẹ́mi ọmọ tí àlàdọ́lá àlà ìjọ mi ò lè ṣe kí ni o wọn lè kójọ lórí ìsìnà lórí mistake ó sì lè tó bá kọ lórí àwọn sọ̀hábà tí wọ́n bá panu pọ̀ lórí túmọ̀ ẹ̀ dá bẹ́ẹ̀ tó pẹ̀lú àwọn nǹkan míì tá a lè fi báàkì ẹ̀ bí alaykum bí sunnati wa sunnati al-khulafa'ir rashidin àtàwọn ẹ̀rí míì sọ̀sọ̀ pé ká mú mọ̀nà lára àwọn sọ̀hábà pàpà jùlọ tí wọ́n bá papọ̀ náà. wàá ń di. أن إجماع الصحابة لا يجوز اختلافهم لأنه لا يليق على جميعهم سبع التقليد وبقول الله تعالى كذلك جعلناكم أمة وسطا لتكونوا لتكونوا شهداء على الناس دليل على أن جماعتهم أن جماعتهم إذا اجتمعوا حجة على من خالفهم كما أن رسول الله والمناعة حجة على جميعهم ودلائل الاجتماع ليست من الكتاب والسنة كثيرة ليس كتابنا هذا موضعا Ọlọ́run kọ́ bá ní kí àfáwà àbí ọmọ Abdulbar Rahimahullah ọlọ́run kọ́ bá ní kẹ́ ẹ̀rí. Ẹlòmí lè máa ní à ah, èmi náà lásán pé hadith yẹn ọ̀lá láàfíà pé látàjà ọgbọ̀n tí àlàtọ̀ láàlà àfáàní ṣùgbọ́n o tẹ́rí ihun táwọn sọ̀hábà bá panu pọ̀lé lórí láàyè júùsù kíláàfù èèyàn gbọ́dọ̀ yapa wọn pọ̀lẹ́tọ̀ nítorí pé kọ̀sẹ̀tọ́ fún gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ jáàlù tàwé àìmọ̀ kan kí wọ́n máa lọ rọ́rọ̀ gbọ́rẹ́ kó ti gbogbo wa dùn lórí irọ́ àà irọ́ kò lè ṣeé wọ́n ní tábà wọ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní oyé wa nípa àwọn ènìyàn wọn ò lè sí tí wọ́n bá ti pawọ́ pọ̀ ọ́ ní àwọn sọ̀hábà ọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ nìkọ̀ọ̀kan ìyẹn ni wọ́n mistake lè wà nù nǹkan tẹ́lómi máa ṣe mistake yẹn ti ní kò lè jẹ́ shirik kò lè jẹ́ kófòrò kò lè jẹ́ nífàákì tí àbíwò agége wí láéláé gbọ́dọ̀ jẹ́ kò lè jẹ́ kankan nú ẹ̀ mistake tó yẹ pé kò lè mú kò lè fọ́ àbàwọ́n àbí àbùkù kan táwọn òfin bóòlù lè ṣe rí nínú ẹ̀sìn kò lè sí bẹ́ẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá ti àkójọpọ̀ wọ́n ní yẹn jẹ́rìí pé òun lọ́rọ́ ọlọ́wọ́n bá sùn àná tọ́lọ́ ní ọ̀kẹ́ bẹ́ẹ̀ lìkẹ́ jẹ́ fún mẹ́tàn wàṣàkọ́. báyìí la ṣe ṣe yín ní ìjọ tọ́jẹ́ ní ẹ̀sà tọ́wọ́ àdéhùn tí alàgàtà ẹni tó mọ mẹ́ta mi lẹtẹ kó lóṣù àdá alàdà kẹfì lè jẹ́rìí lórí àwọn èèyàn wọn lè lè jẹ ìtọ́ka pé anẹjàmọ àìsàhùn pété ẹni gbogbo àwọn sàábẹ yẹn o ìdàjẹta màrún ni wọn bẹ ti lè kójọ báyà fà ọjà tọ́lù àìlẹ́mọ́ndúkọ̀ ọ̀làfà gbogbo ọlápapọ̀ ẹ̀rí ni wọ́n lórí gbogbo ẹni yóò tọ́ bá yapa wọn bó ṣe já sí bó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam hujjatun ala jami'ihim bọ́wọ́n náà ti jẹ́rìí lórí gbogbo wọn pátápátá ẹ̀rẹ́ rí ìjìmá àtọ̀pọ̀ wà nínú tíra àti súnà tó pọ̀ gan kì í ṣe tíra yìí láti sọ billahi tawfiq àsìkò tá a fẹ́ dúró ó ti tó báyìí á tún máa tẹ̀síwájú gbà tó bá tó di ní. ṣùgbọ́n wọn kàn fẹ́ ká parí asaru yẹn já parí rẹ̀ káwọn máa jẹ oúnjẹ àjẹkù. muhammadu bin hasan ó ní sẹ́rí mọ̀ mẹ́rin ni. òun tó wà ní ọjọ́ ọlọ́wọ́ ọba tó sọ àti ọjọ́ jọ. ẹ̀hẹ̀ àti ọjọ́ wà ní súnà jíjọ́ lọ́sọ̀ọ́sọ́lá èyí tó lè pa mú orí pa rẹ̀ wá àti bá jọ. وما ẹlẹ́ẹ̀kẹta òun ni tó wà nínú táwọn sàhábà fẹnu kò sí àti tó bá jọ bẹ́ẹ̀ náà ni tó bá ya pa ẹnu sílẹ̀ pé láyà òròjò à ń jẹ ní àyìn ẹ̀tún délé yẹn mọ́lẹ̀ o. wọ́n fẹ́ nù ìyá pẹ̀lú wa lọ́wọ́ àná ọ̀rọ̀ yẹn àárín ìjùmọ̀ òun wọn bẹ́ẹ̀ ẹ̀dá pẹ̀lú jásùgbọ́n bẹ̀yẹ̀ yìí. ṣùgbọ́n gbogbo ọ̀yà pẹ̀lú yẹ́yẹ́ kò jáde àdá ìrà ti sọ̀hàbà. ọ̀rọ̀ ni iye rárá. kìrì pé lọ bọ́rọ̀ sábì kẹ̀kẹ́ o. anẹ́sùn sọ pé báyìí ni afa abdullahi ibùdó máa sọ pé là báyìí ni rọ́bì aláwọ̀ mo amúlù ah, gbogbo àwọn tá ń yẹn sẹ́wọ̀n náà ni àti ó tún bẹ́ẹ̀ sùn jurú wà láàrin mi àti ẹ lọ. kò tún ti yé dára yóò ti máa yé díẹ̀ díẹ̀. ẹ jẹ́ ká ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ àbí ọ̀rọ̀ ọlọ́run wáyé láàrin àwọn olùgbàgbà méjì tí wọ́n tóbi àkọ́kọ́ àwọn sọ pé ẹni yóò tọ́ bẹ wí pégé ọkọ̀ òwúrọ̀ lọ́hùn ìrọ̀lá lọ́fà olùmọ̀gbà tó jíjẹ ọlọ́run lọ sàdọ́ àfọ àdó àdẹ ti gbà sallallahu alaihi Abdullahi ibn Abbas àwọn afá ńlá méjì nígbà tá a àdé lákejì ọ̀sọ̀ àwọn sọ pé jíjẹ ọlọ́run rọ̀ lọ́rùn rẹ́lẹ̀dà rẹ̀ afáwọn àtẹgbà táwọn ṣe tẹ̀síìrì àbẹ̀wọ́n ṣe àlàyé sẹ́wà kan tó ń pè ní usulu sunna usulu sunna ti indana ti imam ahmed rahimahullah wọn gbà ní abul ashbal afáwọn ń pàkíyèsí pé wọn bọ̀rọ̀ kẹta wá sọ́dọ̀ rẹ̀ fẹ́ báyìí o ìrẹ̀ fẹ́ mú tèmi wá báyìí kí lọ́wọ́ àbúwá wọ́n bá sọ̀sọ̀ kú sọ́dún èyí tó dáa jù náà ni pé ọ̀rọ̀ olùbọ̀kéde àti olùbọ̀kejì tó bá yẹ pa lè pa á pọ̀ láàrin bí kan dúró sí òun là bá sí. wọ́n ti ní àpapọ̀ yẹn rọrùn dáadáa. ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha tí wọ́n lẹ́jọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run ọ̀pọ̀ àrọ́ ńlá. òun lè rírí ojú pèpèsè ìrẹ́pẹ́ bí ọ̀bàdàn wáyé ọ̀dọ̀ ìjọba ìdàlùkẹ́yàmọ̀ tọ́lọ́wọ́ fi ṣèta lọ́rẹ̀ fáwọn onígbàgbọ́ òdòdó. títà fáwọn Abdullahi ibn Abbas ọdí ọlọ́run tẹ́lẹ̀ àdìfúnmọ́ yíní táwọn ń sọ òun ní rírì tẹ̀mí. ẹ dákun wàhálà wọn lọ́wọ́ àṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ nínú èwo lẹ̀ dákọ rírí bẹ̀ ní. kẹ̀kẹ́ ṣe pé àwọn àyíṣà takò rírí yányán ṣùgbọ́n rírí ojú agbárí àwọn kò díẹ̀ àfáwọn Abdullahi ibn Abbas ọdí ọlọ́run tẹ́lẹ̀ àdìfúnmọ́ táwọn sọ pọ́nrọ́ ọlọ́run àwọn náà sọ tagbárí mọ wọn ń sọ rírì ìtẹ̀mí kúrò bá nìyẹn ti ṣùgbọ́n kọ́ wá bọ̀rọ̀ kẹta wá à ẹ dá wà lálẹ́ nìyí ẹgbẹ́ ọdún ọ̀sẹ̀ wàá wí tiẹ̀ pé mo fẹ́ sàlàyé kẹ̀kẹ́ ń pa rírì. tó nípa bẹ́ẹ̀ ewu tí wọ́n bá ya pa ẹnu sí ìbọn ni tó ìpé kọ̀ jáde kó láàrin ara wọn. ọ̀yà. ọ̀yà wọ́n pa àrùn ìyáwó sí àrà fún ìfọwọ́ àìlú ìkọ́sọ̀ àlẹ́ ìmọ̀ ọ̀ṣ lórí ọ̀rọ̀ kan bẹ lórí ìmọ̀ la fi mú kan ní ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n tí wọ́n jọ ń bára wọn sọ pé orí báyìí tí wọ́n yára wọn nímọ̀ yẹn náà wọn sọ̀hábà ìkọ́sù alẹ́ lórí ìmọ̀ kẹta lè ṣàfiwé irú káfá yẹn tó ń ṣiṣẹ́ yẹn ó láwọn kankan tí wọ́n kó wá bí ìtàn fi báàkì ẹ̀ tó fi ń sì tó fi wájú nípa padà lọ dúró sọ́dọ̀ ẹ̀ nìkan wọ́n sọ pé àwọn sọ̀hábà lè sọ̀rọ̀ orí ẹ̀wọ̀n bíi mọ́sálà tàlẹ́kíjà méjì ní mọ́sálásí ẹ̀yọ̀ kan pẹ̀lú tí ọba tó ń bìkan yóò di olórí pé mo sì ń wò pé ẹni akarabọ ilà sọ̀rọ̀ abẹ pẹ̀lú ẹ̀rí abẹ́rẹ́ kẹ́tì bẹ́ẹ̀ yẹn sì so torí bẹ́ẹ̀ tí ẹ̀sà bá wáyé lórí ọ̀rọ̀ kan ṣùgbọ́n yóò wáyé lórí ìmọ̀ tá a lè ṣàfiwé lórí ẹ̀ tó fi pa anímọ̀ kẹta fi jọ tàbí ní ah wọn tá àfa kejì sọ wọn tá àfa kejì sọ àfa kejì ọ̀rọ̀ wọn sì bò pẹ̀lú nǹkan báyìí mi ta tún ní lọ́dọ̀ mi tó epo ti jọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí kúrò bẹ́ẹ̀ tún bẹ́ẹ̀ tó ọmọ àṣìbá àrùn àti ohun tó jọ. àti ohun tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ yẹ̀ sínú àwọn mùsùlùmí tí wọ́n bá rí i da àti ohun tó jọ. nàzírọ́n ẹ irú rẹ̀ náà lòun náà o. wọ́n á yẹ kó jùlọ ayé màá nà á yẹ ojú ìlànà. sẹ́ni gbogbo ọmọ kan gbọ́dọ̀ tayọ mẹ́rin ẹ jẹ́ ká sọ fún alẹ́ kan sí sẹ́rẹ̀ ọlọ́run sunna anabi sọlọ alùsọlá ìjìmọ̀ ohun sọ̀hábà àti ohun tó ṣe pé wọ́n ya pẹ̀lú gbẹ̀sùn gbọ́ ọ̀tayọ àárín àwọn sọ̀hábà yẹn náà bí ẹ bá jẹ àwọn afẹ́ dúró lọ́rọ̀ ọ̀rọ̀ kan nù wọn kẹ́ni kó kẹ́nu sábẹ́ o yọ ọjà sí pé o tún rí ẹ̀rí kan tó tẹ̀sùn ọlọ́dọ̀ rẹ tó ń pè náà lẹ́ni yẹn lọ rẹ. kí làwọn ọmọ ọrùn tún wí. ó ní bọ̀ gbọ́dọ̀ jáde nínú mẹ́rin yìí o àbọ̀ ọmọ ọrùn ni. قول محمد بن حسن وما أشبه يعني ما أشبه النداء وكذلك قوله في سنة وإجماع الصحابة يعني ما أشبه ذلك كله فهو القيام المختلف فيه بالأحكام وكذلك قول الشافعي رحمه الله وكان في معنى الكتاب والظلة هو نفس قول محمد بن حسن ومراده من ذلك القياس عليهما وليس هذا موضع القول في القياس وسنشرح ذلك بابا كافيا في كتابنا هذا إن شاء الله وإنكار العلماء الاستحسان أكثر من إنكارهم àbúmọ̀rún ní àwọn kankan bẹ tó lè dàrú jùlẹ̀ rahimahullah oníwọ̀mọ́ àṣìbá àhún yẹn gbọ́n débi tẹ́rọ ọlọ́run kí ló á jọ tẹ́rọ ọlọ́run ó ní ìtumọ̀ rẹ̀ ní pé òun tó bá jọ ọ̀rọ̀ ọlọ́run ẹ ń sọ̀rọ̀ mọ́sálà kan máyà kan ẹ tó á tún rọ̀ bí ìtọ́jọ́ náà rọ̀ ọlọ́run wọ́n ní ìtumọ̀ rẹ̀ al-mukhtalifi fihi fil ahkam tí wọ́n sì yà pẹ̀lú bẹ́ẹ̀ ní òdájọ́ wọ́n ní bẹ́ẹ̀ irú rẹ̀ náà lọ́rọ̀ Imam Shafi'i náà ń tú báyìí pé tó wà nù tẹ́lọ̀ tó wà nù túmọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ àti súnà ní sọ̀túnlá wọ́n ní túmọ̀ kankan náà ni wọ́n ní ṣùgbọ́n sá kìyà ṣùgbọ́n sá gbàlérò pẹ̀lú ohun tó bá jọ yẹn ni pé kíní ìta bá fi kíní ìwé ohun tọ́lọ́wọ́ bá sọ wọ́n ní tùmọ̀ wọ́n mọ́ àṣìbá àwùjọ ẹ má ti fi nǹkan kan wá lọ gbé wa o ń padà wí dáadáa Allah láti ẹ̀ ní àwọn olùmọ̀ wọ́n takò àlẹ́sẹ̀ sáàgù pípọ̀ kìí àsùnlẹ̀ ṣe sọ sáàgù ga da lórí yìí kan da náà wà nù èyí tí a sọ fún wa nípa mímọ̀ ìpìlẹ̀ mímọ̀ àti pàápàá rẹ̀ àti pé kí la lè pè ní fíìkì àti mọ̀ gángan àdàtí yóò yẹ wá pé tíra ọlọ́run sunna anabi ní sọlá ọsọlá àti ìjùmọ̀ àwọn asọ̀hábà àbí nǹkan míì tí wọ́n bá fẹ́ nu kò ní lórí tó sì já sí pé àbẹ́ nǹkan tó ṣe pé wọ́n ya pẹ̀lú lórí ṣùgbọ́n kàn jáde kó láàrin wọn lábẹ́ bẹ́ẹ̀ àwọn kìyàsì abẹ́ ìmọ̀ náà lọ́wọ́ sàátù máa tẹ̀síwájú ìṣá ọlọ́run gbà tó bá di bí ọgbọ̀nà. haramu ni o kéèyàn máa fa àtọ̀ jáde láti ojú ara pẹ̀lú bí wọ́n máa mú ọṣẹ àfikún ó ní àbọ̀ máa rá rógbórógbó ni àbí yóò sa àwọn kankan ni àwọn obìnrin náà máa ń ṣe tiwọn wọn máa lọ lo kágù àbí yóò gbòógì á ti sọ ṣé nǹkan máa fi jáde lára rẹ̀ gbogbo eléyẹn náà àwọn olùmọ́jú yóò wá kó kó sábẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó lọ́run ló yẹ àwọn ẹni tí wọ́n jèrè tí wọ́n wà ní jẹ́ndẹ̀ firdaus ọwọ́ sọ yìí pé ọmọ ọ sàlàyé sọ wọn àfi àwọn ìyàwó wọn ni máa ń bá lò àwọn ọmọ àtúnfà àwọn ẹrú wọn ni máa ẹni yóò tọ́ bá tún wá ọ̀nà míì láti gbé àgbè jáde yàtọ̀ sílé yìí bẹ́ẹ̀ wọ́n ṣàgbèrè ni àbọ̀ fa àtọ̀ níbi irú eléyìí fa ulẹ̀ ìkà homo lẹ̀ áàdùn àwọn yẹn ti ta ẹnu àlà wọ́n ní àwọn àfáwájú yé wa pé ẹ̀rí rẹ̀ nìyẹn fi haramu ni kódà bẹ̀lẹ̀ kìtà mi pẹ̀lú tíra ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kọ̀dá rárá bí tí nǹkan ọmọkùnrin náà lọ fẹ́yàwó tí ọba lè fẹ́yàwó kọ́ máa gbà wẹ̀ gẹ́gẹ́ bí ojú tuntun sọ̀tàn fún wa فسوانو حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه عبد الزابي